Hello everyone, welcome to Tony Talks. Happy new month to you all. Happy new month. Oṣù Ayọ̀ lórúkọ Jésù. Happy new month. Happy new month and thank you for following us. Thank you for your your comments, your likes. Thank you for your time. We really appreciate you. We at Tony Talks, we appreciate you. And uh, we pray that may your all your heart's desire be granted. Ah, ta ni mo gbé wá lálẹ́ fún yín Bukky Jesse ni ó jáde láti wá sọ nípa ó dàbẹ̀ ni pé um, fídíò live show tí Ìyábọ̀ Òjó ṣe pẹ̀lú uh, dadi Freeze ló fi jáde so ó wá update wa nǹkan tó rí lè ṣẹlẹ̀ nípa uh, DNA request látọ̀dọ̀ wọn sí ọ̀dọ̀ àwọn Wùmí wípé Ìyábọ̀ ò sọ nǹkan kan nípa ẹ̀ wípé àwọn dẹ̀ ti sẹ́ndì um, all the requests through the lawyer so and then ó dẹ̀ tún sọ̀rọ̀ nípa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 um, Alaji Hamzat Togiyomi. Yeah. So I'm going to talk about that as well because every many people has been sending me a message. Hey, BJ, what is happening? BJ, can you update us? Yeah, I'm gonna update you this morning. Yeah, yeah. So I'm gonna I'm gonna update you about that, and I'm also going to you know talk about um give you an update. Yeah. Um. Yabo Joe um I saw she granted an interview with um with Daddy Freeze talking about um Wumi wanted DNA in Nigeria and he, she wanted it um in the US in two places in Nigeria and in the US Wumi this is where I always have problem with you the fact that I'm trying so very hard not to talk about you, just to talk about justice for Bobad. But you kept on thinking you are smart, Wumi. You might only smart by loco, Oh, smart rárá. Only smart by loco, Oh, smart rárá. In as much as I'm always trying my best not to talk to you, not to talk about you, because you are not worthy of talking of, honestly. But in as much as I want to avoid it, you bring out some things that irritates me to my bone marrow. Am I communicating? You put out a picture yesterday just to prove a point that you were once close with Baba Mubad. Honestly, you know I won't lie. When I saw that picture, my, I was touched. And I said to my friend that sent me the picture, I said how I wish the hand of the clock could, could go back to this beautiful moment. I said, if this girl can make a video and the father-in-law is behind it, they, are they were going to church. I was really touched. I said, what took the happiness of this family? But that is not for me to judge. That is not for me to, to talk about that. Every family has their own problem. Afitaba Fetongawa. Gbogbo family ló ní problem ara wọn. Àbí So I'm not going to really talk about it. Ìgbà tí mo kàn rí picture yẹn lánàá, touch me gan. I felt I felt I felt sad in my heart. Ipe kí ló turn around kilo change abiko kò because if you are this close and she confirmed it baba too confirmed it that they used to be very close kí ló ṣẹlẹ̀ àdìtú lọ̀rọ̀ yẹn I am not a judge I am not a lawyer that's gonna ask about that that is not my problem my problem is you know getting justice for Mohbad now kid, ni mo wá that picture could tiẹ̀ sọ kò kò affect anything but when I saw Iyabo this morning this is another place I'm always having problem with Iyabo am I communicating Iyabo Wumi is coming to you to tell you all this Wumi is you are the spokesperson for Wumi and other bloggers Iyabo have you please tried to ask Wumi what killed Mohbad what happened to Mohbad the last 24 hours Mohbad was with her can you please ask for me that question honestly ìjọ tí Ìyábọ̀ bá ti wá síta tó ti grant interview pé Wùnmí sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ni o Wùnmí sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ni honestly èmi gan máa hands off nínú kéèsì you always see that Wùnmí ni mò come for you because Wùnmí ló wà pẹ̀lú Mohbad twenty four hours ki Mohbad tó kú but Wùnmí kept mute Ki lo de ti Wùnmí ṣe ń why is Wùnmí keeping quiet but tó fe fẹ́ si tó bá fẹ́ fi narrative síta ń bẹ̀ yẹn ó máa lọ bá spokesperson ẹ̀ am I communicating this thing is so shocking ọkọ yẹn ṣe ma kú lẹ́gbẹ̀yàn ọkọ tó sọ pé o love ọkọ tó sọ pé o bímọ fún ọkọ tó sọ pé gbogbo ìgbésí ayé ẹ ló fẹ́ lò pẹ̀lú ẹ̀ báwo lọkọ ẹ ṣe máa wà ní ìrora báwo lọkọ ẹ ṣe máa kú báwo ni gbogbo nǹkan ṣe máa ṣẹlẹ̀ sọ́kọ ẹ tó sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ẹ tó sọ pé àwọn máa sọ nǹkan tó pa o gbogbo wọn náà àjọ àjọmọ gbogbo yín ni but ọlọ́run ò ní gbà fún yín o ọlọ́run tèmi sì ò ní gbà fún yín mo lè fi gbogbo ìgbésí ayé mi bẹ́ẹ̀ tẹ̀ àṣírí yín máa túsẹ̀ mo ti mo ń sọ mo dẹ̀ tún sọ if we don't get justice lawfully we will get that justice spiritually ẹ ọ̀nẹ́ ẹyọ kọ̀ọ̀kan báyìí ni gbogbo yín mo máa get justice yín Mohbad máa serve justice fún gbogbo yín one by one àfi tó bá mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ ń pa ẹ̀ kò bá jẹ́ ìyá ẹ̀ kò bá jẹ́ bàbá ẹ̀ kò bá jẹ́ ìyá ìyàwó kò bá jẹ́ gbọ́n ìyàwó kò bá jẹ́ family kò bá jẹ́ àwọn tó súnmọ́ kò bá jẹ́ extended family kò bá jọ̀rẹ́ gbogbo yín lẹ máa gba justice yín lọ́wọ́ Mohbad one by one that is not the point of that is not the bone of contention now my bone of contention is Ìyábọ̀ bọ́ta láàárọ̀ yìí mo rí interview yẹn wọ́n send ẹ̀ sí mi ṣé ń gbọ́ mi Ìyábọ̀ bọ́ta ṣé ń gbọ́ mi Ìyábọ̀ bọ́ta ó ṣe interview pẹ̀lú Daddy Freeze ó ní Wùmí sọ pé òun fẹ́ two two DNA ní Nàìjíríà ṣé ń gbọ́ mi ó ní Wùmí sọ pé òun fẹ́ two DNA ní Nàìjíríà ó lóun dẹ̀ fẹ́ DNA mo ń bọ̀ mo fẹ́ block èèyàn kan mo ń bọ̀ ẹ jẹ́ kí n block èèyàn kan block ó lóun fẹ́ mo ń bọ̀ block yeah yeah. I am blocking people, so I'm very okay to to watch any nuisance commenting, then I block them off. I don't have time for bullshit. I don't have I don't have time for shenanigans this morning. I just want to talk and put it out there. Are we going? I was I just want to put it out there and and come out of your face, yeah? Now, the problem I'm having with your boys, mo is sọ problem Yabo boy? o kàn wá ń put àwọn nǹkan tó tó fẹ́ jẹ́ kán gbọ́ síta o dẹ̀ o dẹ̀ ń ṣe nǹkan tó but that's okay yeah yeah Busola I saw it I put up your update I'm gonna talk about that yeah yeah now what I want to what I want to talk about this morning is Wùnmí sọ pé òun fẹ́ DNA ní DNA méjì ní Nàìjíríà òun dẹ̀ fẹ́ kan l'Amẹ́ríkà Wùnmí let me tell you something that is not the bone of contention Wùnmí. Baba Bobat's lawyer have sent you a letter since Monday. And your lawyer sent your lawyer a letter since Monday that they want the DNA. Baba Bobat said, when are you ready that they want to do the DNA? Wumi, up till now, up till now, your lawyer told, replied Mobat's dad's lawyer that they will get back to Mobat's dad on Wednesday. They will get back to Mobat's dad on Wednesday. Up till now, lawyer Wumi ò tíì get back sí lawyer Baba Mohbad ìjọ àgbà date tó fẹ́ lọ ṣe DNA àti ìgbà tó máa rẹ́dì wọ́n ti ráìtì lọ́ọ̀yà Wùnmí láti Monday Ìyábọ̀ bọ́ta wá sọ yẹn ẹ kàn láìkẹ́ máa wá put irọ́ síta fún wa ń bẹ̀ yẹn Ìyábọ̀ ṣé Wùnmí ò sọ fún ẹ pé ẹ bá mi love and like please Ìyábọ̀ ṣé Wùnmí ò sọ fún ẹ pé bàbá ipe lọ́ọ̀yà bàbá Mohbad ti send letter sáwọn ni Ìyábọ̀ please can you answer that question because please can you love and like please can you love and like because o kàn máa bọ́ta ó kàn máa máa ṣe bí àjẹ́ àjẹ́ tó fẹ́ kà ó dẹ̀ máa kà gbẹ̀yìn ni èmi ò kọ ẹ̀jẹ̀ rárá mi kọ ẹ̀jẹ̀ because olórí burúkú ló máa ń ṣe bí tiẹ̀ mo sọ pé mi ní sọ̀rọ̀ púpọ̀ mi fẹ́ sọ mi fẹ́ fìjà bẹ̀rẹ̀ oṣù tuntun Ìyábọ̀ I'm asking you ṣé Wùnmí mi o fún ẹ pé wọ́n ti send letter sí mu mi pé DNA ṣé kò sọ fún ẹ because tẹ bá náà rí irọ́ nìyẹn o because èmi mọ̀ pé wọ́n ti send letter yẹn mo mọ̀ ni nǹkan tó dá mi lójú ni àti Monday ló ti send letter lọ́ọ̀yà Wùnmí reply wọn pé ìjọ Wednesday òun máa get back sí wọn pẹ̀lú gbà táwọn máa ready up till today up till àárọ̀ ẹ̀ tí mo bá yín sọ̀rọ̀ tí mo ti confirm lawyer Wùnmí ò tí ì right wọn padà Ìyábọ̀ dẹ̀ ń bọ́ta síbẹ̀ yẹn ó sọ bí pé bàbá Mohbad ni ò serious ó sọ bí pé bàbá Mohbad ni ò fẹ́ ṣe DNA yẹn Ìyábọ̀ ẹ bá fẹ́ lọ ṣe DNA lọ́rùn sẹ́ we are ready we are ready Ìyábọ̀ tún tẹnumọ́ pé bàbá Mohbad ló máa sanwó bàbá Mohbad sọ pé òun ò sanwó bàbá Mohbad sọ pé òun ò sanwó Ìyábọ̀ èṣù ti pòfo ẹ ti jẹ̀bi ẹ ti jẹ̀bi ẹ dẹ̀ máa jẹ̀bi gbẹ̀yìn ni because ọlọ́run sì ń di alábòsí I can't settle any family ma block ìwọ́n tó sọ pé kí n settle family ẹ̀ sórí ò burú ṣé mi ò ní family problem tèmi wọ́n ní tí ìpilẹ̀ṣẹ̀ bá bàjẹ́ kí lolódodo fẹ́ ṣe ìpilẹ̀ṣẹ̀ ti bàjẹ́ àbí nǹkan tí mo sọ yẹ yín foundation ti bàjẹ́ kí ni righteousness fẹ́ ṣe kí ni righteous fẹ́ ṣe ìpilẹ̀ṣẹ̀ ti bàjẹ́ kí ló kẹ́ pọ̀ family problem wọn nǹkan tó kàn mí ní kí n gba justice Mohbad family problem wọn kí ló kàn mí tẹ́ kí n máa settle family problem mi kò kàn mí pẹ̀lú family problem justice for Mohbad mò ń wá justice for Mohbad ni then sọ pé kí settle family problem their family problem is not my problem because every family watching me they have a problem they have a problem àwọn sọ pé fẹ́ lọ ṣe lamẹ́ríkà ṣẹ́gun bẹ́ẹ̀ ẹ máa fi scare bàbá Mohbad ni bring it on gbogbo ibi tẹ́sí fẹ́ lọ ṣe we are ready Ìyábọ̀ tell me to reply Mohbad's daddy's lawyer àti sent wọ́n send letter sí yín joy láti Monday Ìyábọ̀ ṣé Wùnmí ò sọ fún ẹni is Wùnmí hiding something from you wọ́n ti send letter láti Monday Lawyer, Baba bàbá Mohbad ti send letter tí mo dẹ̀ money. ní eléyìí ó ṣe pé kò kò confirm tí mo money. Lawyer, lawyer, lọ́yà àwọn mi dẹ̀ get back sí bàbá Mohbad lọ́yà bàbá Mohbad pé àwọn máa get back sí bàbá Mohbad níjọ́ Wednesday Wednesday ti kọjá two days today èní ní Friday àsàtàrọ̀ yìí àti ìgbà reply tọ́mọ́ wá sọ pé wọ́n send reply sí wọ́n yẹ̀ ṣe send ẹ̀ bí ṣe ń sọ̀rọ̀ ni So why are you coming out to put it out to people like Baba Mubadi ń Owo owó ló máa cost ẹ, owó ló ń jẹ́ kó Iyabo, can I shock you? The money is not the freaking problem. It is not. Even kẹ́ bá fẹ́ lọ ṣe lọ́hùn, à tẹ̀lé yín lọ. Ẹ̀yin sọ gbogbo bí tẹ́ ti fẹ́ ṣe, a máa tẹ̀lé yín lọ. And this is not Baba Mubadi alone. Let me shock you now, Iyabo. Baba Mohbad máa lọ ṣe tiẹ̀. Wùnmí máa lọ ṣe tiẹ̀. Àwa mú papọ̀. Baba Mubadi kọ́ ló máa lọ ṣe o. Kí Wùnmí lọ ṣe tiẹ̀. Baba náà máa lọ ṣe tiẹ̀ àwa jọ pàdé láàrin àwọn ọ̀jọ̀gbọ́n wa bá wa chẹ̀kẹ̀ so Ìyábọ̀ mm, Wùnmí tó bá fẹ́ lọ ṣe l'Amẹ́ríkà bàbá náà lọ ṣe l'Amẹ́ríkà bọ́ ìwọ ló ṣe tiẹ̀ bàbá náà máa ṣe tiwọn àmọ́ wá pàdé láàrin àwọn ọ̀jọ̀gbọ́n wa bá wa wò ó bàbá ò lọ ṣe o bàbá ò ní wá gba sáàpù kan lọ dá ṣe Ìyábọ̀ ṣó ń gbọ́n sí spokesperson sọ fún Wùnmí nǹkan tó dẹ̀ ti sọ fún lọ́ọ̀yà Wùnmí nìyẹn Wùnmí máa lọ ṣe tiẹ̀ níbi tó ti fẹ́ ṣe bàbá náà máa lọ ṣe tiwọn anyway tẹ́ ti fẹ́ ṣe we are ready ṣé ń gbọ́ Wùnmí bàbá máa fún ẹ lówó ó ṣàṣọ pé ò lówó àbí ṣùgbọ́n wọ́n ní sí náà lówó tó máa fún ẹ báyìí but Bella Shmurda lè fún ẹ lówó ó lè fún ẹ six million kó fi gbalé tó move out tó sọ pé ẹ̀rù máa ń ba Liam lára tó bá ti ń sọ ayé ẹ̀ máa ń já aya Liam kọ́ ló ń já Wùnmí ìwọ gangan ni Mohbad ń disturb ìwọ gangan ló ní sleepless night nínú ilé yẹn ìtorí tiẹ̀ gangan ló ṣe move lọ sílé mi Bella Shmurda ó lè fún ẹ lówó ṣùgbọ́n kò lè fún ẹ lówó díẹ̀ ni ẹ ọlọ́run ju yín lọ ọlọ́run ò jọ yín wùmí ibikíbi tó bá ti fẹ́ ṣe ìwọ lọ ṣe tí a fún ẹ lówó let us know the cost a máa fún ẹ lówó bàbá náà máa lọ ṣe tiwọn dẹ̀nà wa mú pàdé number yeah baba is going to check the body don't worry baba àti doctor ń lọ check body probably before the end of this week ẹ má worry wọ́n máa check body yẹn everything will be done don't worry don't worry èèyàn kọ́kọ̀ pa mo fẹ́ ka àkọ́kọ́ téèyàn kọ́kọ́ ẹ̀hẹ́ èèyàn kọ́kọ̀ kọ́kọ́ mo ti fò ṣá yẹ ṣé ń gbọ́ mi mo ń gbọ́ ṣé kan tí mo sọ yẹ yín ṣé kan tí mo sọ yẹ yín so Ìyábọ̀ kí Wùnmí reply mẹ́sẹ̀gì lọ́ọ̀yà Baba Mohbad then we take it up from there am I communicating? kí Wùnmí reply email yẹn sorry letter tó send to him because the letter was signed and and delivered to your solicitor then don't come and tell me your solicitor kò ó gbàgbé láti sọ fún mi because solicitor reply baba Mohbad pé àwọn máa get back sí wọn ní Wednesday and today is Friday up till now up till now mo bọ ẹ jẹ́ kí n block èèyàn kan tẹ bá ti ráwọn tó ń sọ pé be fair with your words ẹ lọ wò wọn dáadáa aláṣẹwó ni wọn ó ṣe dẹ kí n máa yọ orúkọ wọn kí n máa list ẹ kí n máa sọ fọkọ wọn pé kó lọ ṣe DNA fún wọn tẹ bá ti ráwọn tó ń ṣe be fair woman supporting woman ẹ lọ wò wọn dáadáa ṣìnà ni second name wọn ṣìnà ni second name wọn wọn ti gbọ́ ọmọ bàfọ́ṣu wọn ti ṣèṣekúṣe ìmínú wọn gò ní wúǹbù kò bímọ rí ó ti ṣe ṣìnà wọn ti yọ wúǹbù lọ́nu wọn àbí nǹkan tí mo sọ yẹn ẹ máa wo tí yín o ẹ̀yin tẹ́fẹ́ jẹ́ kọ́kọ́ jèrè tẹ́fẹ́ dúró tọkọ yín nígbà ṣòro nígbà wàhálà tẹ́fẹ́ bọ́kọ yín dọjú alẹ́ yín mú bá sọ̀rọ̀ o ẹ̀yin ìyá ẹ̀yin àti bàbá àti ìyá tẹ́fẹ́ jẹ wọn mọ́ tẹ́ẹ̀ ní mọ sáré ọmọ tẹ́ẹ̀ ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ tọ́ọ̀ ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yín ẹ̀yin mò ń bá wí o ṣé nǹkan tí mo sọ yé yín so nǹkan tá à ń sọ nìyẹn nǹkan tí mò ń sọ fún yín nìyẹn ṣé nǹkan tí mò ń sọ yìí honestly àwọn tó bá ń comment sí nǹkan tí màá ṣe nìyẹn màá list orúkọ wọn màá fi sí gbogbo social media page mi ẹ wá bá mi share á sọ fọkọ wọn pé check your woman very well she needs DNA to be done ìyẹn ẹsẹ̀ ìyàwó ẹ̀ ò mọ́ kọ́tà máa ṣe fún wọn sí nìyẹn ṣé nǹkan tí mo sọ fún gbogbo yín so Ìyábọ̀ we are ready we are just expecting reply from Wunmi Wunmi's lawyer to get back to us because they said the lawyer replied us and said On Wednesday, they will get back to us. Today is Friday. Ah, page kine yẹn ti lọ. kan kote ni koko. tẹ́ni kankan. One Ṣẹ́tìrí. she, one in blogger ní blọ́gà kan ṣe chaati nsìn. Ipò ṣó ibi ọrùn. Wọ́n ṣó ibi ọrùn Mohbad. Ipẹ́ jẹ́ ìyọ́ ń bẹ̀. Ẹ má Baba is going with his doctor and a witness wọ́n lọ wo òkú Mohbad mi lè sọjọ́ báyìí but wọ́n lọ wo wọ́n ti write àwọn necessary places tó máa fún wọn ní go ahead so ó dàbí nǹkan tó ń dúró dè nìyẹn wọ́n lọ wo òkú yẹn bàbá is going there because that is part of the investigation wọ́n ní kó lọ check òkú yẹn kó check pé gbogbo ara ẹ̀ pé kò sí nǹkan kò sí stab kò sí mark kankan so report tí doctor bá rí náà wọ́n máa so everything will be put out there by six tẹ́ bá lọ fún so gbogbo yẹn má wọrí ṣé gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ń sọ pọ́n wà lọ́rùn yẹn gbogbo ẹ̀ lọ́ máa check yeah yeah baba needs a lawyer and we need money I've told baba to go and open a different account separate account um, tí ò tí ò tán mọ́ account baba gangan so ma put ẹ̀ out tán bá ti fún mi lẹ́nìí ẹjọ́ nítorí ọlọ́run one thousand one hundred twenty pound twenty naira ten pound it is nothing is too small to support this man to get his justice ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run ni bàbá ní kò léèyàn kankan àtèmi àtiwọ́ tó ń wò mí àwa tí bàbá ní nìyẹn one thousand two thousand five hundred naira two hundred naira I know Nigerians they are merciful people they they they they, they are so kind ẹ kind gan Nigerians all over the world please tọ́ba ti fún mi ní tí bàbá mo ti ká bàbá lọ open account yẹn ah sis i can't open an account for him ẹ mọ̀ anything relating to money Me fed that see. Baba ló máa lọ open it, but two signatories gan máa ní ẹ má wọrí ẹ má wọrí ẹ̀gbọ́n wọn ti gba èèyàn kan fún wọn lamẹ́ríkà ní nàìjà ṣó ti yé and the person at ṣe background check ẹ̀ kò ń ṣe oníjìbìtì kò ń to tó gba any percentage aráàlú wọn náà ni ṣé nǹkan tí mo So yé yín so ẹ má wọrí bàbá ní kọ́kọ́ ló máa ní signatories account yẹn àkòdẹ́ńṣà account tó ní card ṣé nǹkan tí mo sọ yé yín so am I worry? Owo te da wa save àdèmọ́ máa fún yín ní everything gbowó yẹn ṣe ń wọlé everything ló máa gbà fún yín ṣé nǹkan tí mo sọ yín so kò sí pé bàbá fẹ́ náwó àbí bàbá fẹ́ lọ yọwó kan lẹ́yìn ṣé nǹkan tí mo sọ yín so ẹ má wọ̀rì tọ́ba ẹ̀gbọ́n wọn ti sọ pé kán lọ ṣí àkáǹtì yẹn láti àná àbíjẹta so tọ́ba ti mú síta i will put it out there please every way ẹ bá ẹjọ ẹ support wa ṣẹgbọ́ god bless you now i want to talk about dr oriyomi everybody have been disturbing me láti jẹ́ tàti Dr. Yomi ti sọ pé àwọn support bàbá mọ́ and um, so I was waiting to talk to you people um, let me just bust your bubble now àwọn èèyàn ti pè Mr. Yomi gan and to everybody that are called Mr. Oriyomi àtàwọn tó ń pe àwọn tí Mr. Oriyomi tún ti jú wọn ipe kan bá wọn bẹ̀bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o you people I love you all you you, are, you really wanted justice ọlọ́run á dẹ̀ fun, gbogbo wa ṣe to de se pé àwọn kan tún lọ ń pe àwọn big big people ní Ìbàdàn kan bá wọn bẹ onko Oríyọmí ṣé wá rí mo fẹ́ sọ kokon fún yín leni ṣé ṣé ń gbọ́ mi ewé kokon ń jábọ́ lára igi ko lo ma mọ̀ sí ṣé ń gbọ́ mi mi fẹ́ keep in suspense jù tí Dr. Oríyọmí bá sọ pé àwọn ò ṣe case yẹn mọ́ eh ó ní reason màá sọ reason yẹn fún yín láàárọ̀ yìí ṣé kan tí mo sọ yé yín dr oríyọmí kọ́ ló sọ ilé ìfẹ́ mi o ṣé ń gbọ́ mi èmi kàn tún jókòó èmi àtàntí mi kọ́ la sọ̀rọ̀ láàárọ̀ mo dẹ̀ rí reason pẹ̀lú dr oríyọmí èèyàn kọ́kọ́ threaten dr oríyọmí o ọkùnrin ńlá tó ń ṣeun ńlá ni dr oríyọmí kò bẹ̀rù anybody ẹ wo òtẹ́lẹ̀ àtó jẹ́ pé kò sí ilẹ̀kùn tí òtẹ́lẹ̀ àyìn ò kàn ó bá ọ̀ṣibàjò ya fọ́tò gbogbo àwọn big big people nàìjíríà ni máa yẹn bá ya fọ́tò máa tó pa timothy yẹn but Mr. Yomi, mi wọ́n make sure pé àwọn get justice fún ṣé wàá rí nǹkan tí Mr. Yomi? tí mo feel pé he had to drop that thing it's not about threatening o kò sẹ́ni tó threaten Mr. Yomi. o Mr. Yomi has been fighting for humanity, has been being a voice for the a strong voice for the voiceless in Nigeria. So àwọn èrà kéékèèké kan ò lè lọ alẹ̀ mọ́ kó dákẹ́ o. Má sọ reason tèmi fún pé Mr. Yomi, fi tó fi withdraw ṣọmọ pé nígbà tí Timothy ìyàwó Timothy ẹbí Timothy ẹ̀gbọ́n Timothy gbogbo títí kan ajáalé Timothy wọ́n support cause yẹn pẹ̀lú Oríyọmí pé what killed Timothy ṣé gbogbo yín rántí ṣé gbogbo yín rántí then all of us as a Nigerians we supported that move what killed Timothy so ohun gbogbo wa ó papọ̀ sójú kan we all gave Dr. Riyomi that support but in this case the people that are supposed to work with Dr. Riyomi which is people like Wumi, people like Mohbad's mom people like you know they are they are against justice am I communicating gbogbo àwọn tó jẹ́ kó ran investigation bàbá Oríyọmí lọ́wọ́ I won't fight against justice ni they don't want justice to be served they have a lot of things to cover In tí sẹ́yìn ò ṣe lè work fún Dr. Yomi nìyẹn Dr. Yomi thought he was going to fight that cause for the family to support each other to get justice but ṣẹ́mi pé gbà tí Timothy ìyàwó support ọkọ support àbúrò support He has support but wa náà as a citizen of a good Nigerians Good Nigerian. We all supported that move. We all supported that motion. One cause ni gbogbo wa ń But in this Timothy's case, irú àwọn blogger, àwọn agbẹnusọ bí Ìyábọ̀ Òjó, they are against justice. They are not coming out to put out truth out there. Check kò sí mo sọ And in that case, we cannot get justice like that. Mr. Yomide ti wò pé no, this cannot work. Because many people that say they, they are friends to Mohbad, they are, they are families to Mohbad, they are wife to Mohbad, they are covering justice. They don't want the justice to be served. They don't want the truth to come out. Ẹ jọ̀ọ́, Isha iṣẹ́ wo ni Mr. Oríyọ̀mí fẹ́ ṣe? Iṣẹ́ wo ni Mr. Oríyọ̀mí fẹ́ ṣe? Tó bá yẹ pé wọ́n pawọ́pọ̀ moti ni problem pẹ̀lú Wùmí nìyẹn. Tó bá yẹ pé wọ́n pawọ́pọ̀ pẹ̀lú Mr. Oríyọ̀mí àbí kò yẹ yín tó jẹ́ pé gbogbo wọn jọ fẹ́ wá justice fún Mohbad which is nǹkan tí mo sọ pé ṣẹlẹ̀ sí Falana when Falana came when Wunmi when Falana was coming to fight for the family for Mohbad Falana thought he was coming to get justice for Mohbad because of the narrative pé àwọn Sam Larry ló pa tí Ìyábọ̀ sọ ipa àwọn Naira Marley ló pa nǹkan tí bàbá Falana rò bóun fẹ́ wá jà fún nìyẹn pé òun fẹ́ wá gba justice fún Mohbad ìgbà tí bàbá wọnú ẹ̀tàn lórí pé ah ah witness um, òun suspect ni Wùnmí Wùnmí lọ gbà kó wá jà fóun pé òun kọ́ lòun pọkọ òun ni ìyẹn ò possible because oríṣiríṣi àṣírí ti wà ń ta àbí kan tí mo sọ yé yín ṣé kan tí mo sọ yé gbogbo yín so nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn so kí ni mo wá fẹ́ sọ tí Mr. Oriyomi bá sọ pé àwọn ò dá sí kéèsì yẹn mọ́ àwọn èèyàn yìí ń bẹ̀ wọ́n náà mo kọ̀ láti sọ ilé fún yín láàárọ̀ ẹ̀ ni because a lot of people wọ́n máa undisturb me gan BJ can we get update nípa Oriyomi A lot of people have called him and people are still making moves. Àbíkò yẹn, but Shemo, Emi, emi atanti mi ti sọ̀rọ̀ láàárọ̀ àǹtí mi kan tájọ́ ń jà fún kọ́ọ̀sì. A dẹ̀ ti rí reason pé ẹ má dorí Yọmí o. He's a good man. He really wants to do that job. He really wants to do it. He re and he, he's not going to be biased. Ṣẹ́gbọ́njọ́ yẹn tó sọ pé kí Wùnmí wá tó bá fẹ́ káwọn lọ bá wọn àwọn máa lọ bá wọn tí màmá Wùnmí tí màmá Mohbad bá fẹ́ káwọn wá bá wọn àwọn máa wá bá wọn kọ́ fáwọn ládírẹ́sì àwọn máa wá but nobody is getting in touch with that man you see where they cannot get justice from that family Our our our activist by our Nigerians la lè pariwo ká wá justice yẹn so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kò sí pé yàn threatening bàbá Oríyọmí Oríyọmí is a fearless lion I've been hearing about his name even before I came to this country àbí kò yẹ yín ó ní kọ́lù nǹkan tó máa ń kọ̀rọ̀ sínú pépà ń gbà yẹn he has always been a fearless person mr oríyọmí tẹ̀ ń wò wọ́n ṣẹ̀ṣẹ̀ rọ̀ ni mr oríyọmí àgbà ló ń jẹ́ kọ́rọ̀ nsìn èmi ti mọ̀ wọ́n ti pẹ́ wọ́n lè máa mọ̀ èmi he has been a a a a, a fearless person ó máa sọ̀rọ̀ kò kò ní kò ní mind anybody tó jẹ́ mr oríyọmí ò bẹ̀rù gbogbo yín o ẹ̀yin tẹ̀sán pé ẹ̀ ń pè ẹ lọ́ ń dẹ́rùbà òfojọ́ kejì ọjà lẹ máa mú nǹkan tó ṣẹlẹ̀ gangan ni mo ti sọ fún gbogbo yín yẹn àwọn tó fìpó máa support òun láti get justice which is Wunmi's family Mohbad's mom they are not trying to cooperate so báwo ló ṣe fẹ́ jà ṣẹ̀mẹ̀ pé gba ti Timothy gbogbo family yẹn cooperate àwa àwa àwa online justice náà a support cause yẹn but causes ti pín sí méjì àwọn kan láwọn ń jà fún Wunmi wọn ti ẹ̀ jà fún Mohbad mọ́sìn Wunmi ló ń jà fún òkú ọ̀run tó kú wọn ti ẹ̀ fún mọ́ because tó bá yẹ pé wọ́n fẹ́ jà fún òkú ọ̀run ni ìjẹta tí bàbá bàbá bàbá Hamzat sọ pé àwọn ò ṣe kinní yẹn mọ́ ẹ̀dẹ̀ ń jubilate mo wá wò pé ṣáwọn tó sọ pé àwọn ń wá justice ni so that means these people are not truly looking for justice báwo lẹni tó lè bá wa get justice tí gbogbo ayé believe in tí gbogbo ayé mọ̀ pé kò mú forí tó sọ pé wọn ò ṣe mọ́ gbogbo wọn dẹ̀ ń jubilate wọn dẹ̀ ń update ó ti show pé these people are, are crying out for their pocket they are crying out for nǹkan tó máa jẹ they are not truthfully looking for justice because tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ní update kẹma kí ni mi máa dùn pé Oríyọmí ti lé bàbá ah ẹ̀rọ ayé bà mí o ṣẹ́rí ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́ni ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe wé kankan bọ́tà kankan sọ̀rọ̀ nìkan o ẹ fi kọ́gbọ́n ẹ fi kọ́gbọ́n kẹmu sọ́wọ́ òsì yín ó lè ṣẹlẹ̀ sí mi lọ́la ó lè ṣẹlẹ̀ sí ẹ lọ́la àbí yẹ yín gbogbo yín tẹ̀ ń wò mí kọ́mọ yín tó fi ọkọ kó tó fẹ́ ìyàwó ẹ mọ orí inú ilé tó ń wọ̀ lọ tó bá dẹ̀ wọnú ilé náà tán pẹ̀lú ìfẹ́ ẹ máa gbàdúrà fún wọn kí ni àjọ wọn kó bá wọn kalẹ̀ kó bára wọn kalẹ̀ ká má rí ìkà nínú family both parents àbí kan tí mo sọ yẹn yín ẹ̀kọ́ ni kíní nǹkan wa o kò kọ́ ṣe pé kẹ́ máa wò wá lójoojúmọ́ kẹ́ máa kàn comment kẹ́ máa share ẹ̀kọ́ ló ń kọ́ wa ẹ̀kọ́ burúkú kò sí bọ́mọ yín bẹ́ẹ̀ ṣe lè love ọmọ yín tó kò sí nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí kò sífẹ̀ẹ́ tẹ̀lé ní sí ọmọ yín tó tí ọmọ yín bá sọ pé òun mú ọkọ wálé àbó òun mú ìyàwó wálé ẹ jọ mo bẹ̀ yín ni ẹ lè máa kánjú pé kó lọ́kọ kó lọ́kọ lóòótọ́ ṣùgbọ́n mo fi gbogbo nǹkan tí mo ní láyé mo fi bẹ̀ yín ni ẹ lọ wádìí nípa fámìlì yẹn ẹ lọ wádìí ẹ jọ ẹ lọ wádìí ẹ tọpinpin àìtọpinpin bàbá Mohbad àti màmá Mohbad òun ló jẹ́ kó kó sí páńpẹ́ ayé báyìí àìtọpinpin wọn ni because tó bá tọpinpin ni wọ́n á ti mọ̀ àbí kò yé yín tó bá tọ pinpin ni wọ́n á ti mọ̀ so ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀kọ́ ní gbogbo kíní nǹkan wa o ẹ̀kọ́ ní gbogbo kíní nǹkan wa o ṣé nǹkan tí mo sọ yé yín ẹ jọ mo bẹ̀ yín ni so ọkọ Oríyọmí àwọn èèyàn yìí ń bẹ̀ wọ́n ná mo kàn ní kí n wá sọ ilé ìfún yín ni pé tí ọkọ Oríyọmí ò bá gbà eventually gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti sọ fún yín ṣé nǹkan tí mo sọ yé so ẹ bá wa sọ fún Ìyábọ̀ ipe àti send letter sí wọn láti Monday we are waiting for the reply lọ́yà ti reply wa ní ó oh no wẹ́rà reply wa immediately ǹjọ́ yẹn ó sọ pé tó bá di Wednesday òun máa get back sí wa up till now wọn ò tí ì get back o ẹ dẹ̀ bá wa sọ fún Wùnmí ibi méjì ibi méjì um, Wùnmí máa lọ ṣe DNA tiẹ̀ kó fún wa lákàùnt tá a bá ti rẹ́dì àá fún ní gbogbo owó tó bá fẹ́ bàbá náà máa lọ ṣe tiwọn ní two anywhere tó bá ti fẹ́ ṣe àwa pàdé láàrin méjì àwọn ọ̀jọ̀gbọ́n àwọn baristas àwọn lawyers both parties wọ́n á pàdé pẹ̀lú witness wọ́n á jọ gbé yẹ̀wò then wọ́n á bá wa sọ nǹkan tó bá ń bẹ̀ fún wa ṣé nǹkan tí mo sọ yìí ẹ bá wa sọ fún Ìyábọ̀ pé <laughs> wọ́n fojú àná di òkú ni ṣùgbọ́n ẹbọra máa bọ́ wọn láṣọ bàbá ràánú gbà ẹ lè rò pé bàbá ò lówó ń bọ̀ ń bọ̀ ń bọ̀ mo ń bọ̀ ẹ lè rò bí bàbá ò lówó àbí nǹkan tí mo sọ yé yín but bàbá ràánú gbà ṣé nǹkan tí mo sọ yé yín hmm. bàbá ràánú gbà ṣé ń gbọ́ mi so mo kàn ní kí wá update ni anything ṣé ń gbọ́ ń bọ̀. ń bọ̀ ẹ jẹ́ kí sáré mo fẹ́ blọ́ọ̀kì yẹn kan ń bọ̀ ok màá block ẹni náà létà ẹ má wòrí ń bọ̀ ṣé ń gbọ́ mi so bí ṣe sọ fún yín bàbá máa ti ṣe àkáǹtì yẹn lénìí àbí kan ti ṣe àìtí kò yé yín so tó bá ti gbé fún mi màá gbé síta ẹjọ́ mo bẹ̀ yín ni ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ ẹjọ́ ẹjọ́ ẹ má wò pé bàbá Mohbad la fẹ́ gbèjà ń Mohbad la fẹ́ get justice fún ká tiẹ̀ mọrú ikú tó ń sùn tìwá tó lè pa wá ká mọrú èèyàn tá máa sá fún ó ní ègèrèrè ègèrèrè o ọmọ aráyé o ó ti diwa wọn ó ti dàṣà wọn ó dẹ̀ ti mọ́ wọn lára má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n má ṣe gbẹ́kẹ̀lé wọn ó wọn ò dáa ṣé nǹkan tí mo bá ṣe ń crave for justice ni pé because ká lè mọ bí tá a máa fi ojú yẹn sí. Si ṣẹ́yẹ́pá ti suspect a lot of people ń sìn ká lè mọ wípé ah so èèyàn lọ́rùn ò sọ pé kọ̀rẹ́ má pààyàn so èèyàn níyàwó sọ pé kíyàwó má pààyàn so èèyàn lọ́kọ ò sọ pé kọ́kọ́ má pààyàn so èèyàn ní bàbá ò sọ pé kí bàbá má pààyàn so èèyàn níyàwó sọ pé kíyà má pààyàn ṣé nǹkan tí mo sọ yẹn nǹkan tá a ṣe fẹ́ get justice gan ni kí gbogbo àwa tá à ń wo ra wa ẹ̀ tá à ń wo chat tá ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gan ká lè sún kiri bó jẹ́ bí náà ló lọ́wọ́ ńbẹ̀ ni kẹ́ lè mọ bẹ́ ṣe máa para ọmọ fẹ́ bí bójọ́ kọ ni kẹ́ lè mọ orí ìdílé tẹ́ máa ti lọ fọ́kọ bó jẹ́ ìyàwó ni kẹ́ lè mọ orí ìdílé ẹ gẹ́tì kan tí mo sọ that is why we have to support this course. mo dẹ̀ pàdúrà lórúkọ Jésù ṣé nǹkan tí mo sọ yẹn mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù gbogbo bí tẹ́lẹ̀ ti mówó yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀run á bá mi pèsè fún yín ẹ̀bá bọ̀ kẹ́ má dáwó ìkò ní jẹ́ tiyín lórúkọ Jésù àbùdí ni tó mi òkun àbùdí ni tó mi ọ̀sà gbogbo tẹ bá ṣe bó jẹ́ the least pence the least naira tẹ bá mú láti donate ọ̀run á mi bless yẹ ọ̀run á mi ọ̀run á bá mi multiply yẹ in billion folds fún yín lágbára ọlọ́run God bless you now I want to quickly say something ṣàmẹ́pẹ́mi àti bọ̀bọ́ yìí Isaac Fayose à ń jà látijọ́ ẹ̀ mí ìdẹ́ bàjà ọ̀run rí mi mí ìbàjà but Isaac Fayose bọ́ta ó sọ pé bàbá Mohbad ó ní poverty ló ń pa lọ ó ní tí ò bá ń ṣe poverty nǹkan tó fàjà mo fẹ́ sáré sọyàn ó ní tí ò bá ń ṣe poverty ó ní bàbá Mohbad ò ní bọ́ta ó ní bàbá Mohbad ò ní lọ sílé ọmọ ẹ̀ nígbà tó kú tán kó lọ kó aṣọ ọmọ ẹ̀ ibi tí mo ti ní problem pẹ̀lú ẹ̀ nìyẹn because nǹkan tí bọ̀bọ̀ yẹn ń sọ kò ṣẹlẹ̀ aṣọ yẹn Mohbad ló rà fún bàbá ẹ̀ bàbá yẹn sọ secretary bàbá yẹn náà dẹ̀ sọ pa wọn ó ní ọmọ yẹn tó bá ra ṣọ́ngbà mi ó máa ń ra méjì ó máa fún bàbá ẹ̀ nǹkan òun náà máa wọ̀ kan ṣé nǹkan tí mò ń sọ yẹ yín now that is not a bone of contention Isaac Fayose butter without verifying ó butter ó purọ́ mọ́ bàbá yẹn ó tú bàbá yẹn under the bus ó jẹ́ kó bully bàbá yẹn jọ yẹn wọ́n ń gbàṣọ yẹn kiri wọ́n sọ pé bàbá ń jogún ọmọ ẹ̀ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé nǹkan tí mò ń sọ yẹ yín ṣé nǹkan tí mò ń sọ yẹ yín now kí ni wọ́n fẹ́ fàyọ èmi àti ẹ̀ ṣáà bẹ̀rẹ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ tí mo sọ̀rọ̀ sí òun náà bọ́tà wá ṣe ṣòó ó bú mi mo wa èmi náà wá bọ́ta mo sọ̀rọ̀ sẹ́gbọ̀n ẹ̀ níwájú ọlọ́run ati èèyàn gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí mo ti sọ fún yín tẹ bá wà lórí òótọ́ tí ẹ bá wà lórí òótọ́ tí ẹ bá wà lórí òótọ́ láyé ẹ̀yin tẹ̀ ń wò mí ọ̀ràn máa jà fún yín bí ti lè jà mo bọ́ta mo bú ẹ̀gbọ́n ẹ̀ gov failed ex ekiti governor mo bu, mo bu ẹ̀gbọ́n ẹ̀ gan mo ní ẹ̀gbọ́n ẹ̀ olè mo ní ẹ̀gbọ́n ẹ̀ olè ìpẹ́gbọ́n ẹ̀ kówó jẹ́ ṣé gbogbo yín gbọ́ mo lè gbọ́n ẹ̀ kówó jẹ pé ó lè lẹ́gbọ́n ẹ̀ ìgbà tó máa bọ́ta òun àtòpònú kan wọ́n bọ́ta wọ́n bú mi wọ́n náà máa sùn mi sí court ẹ máa love and like ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ máa love and like mo fẹ́ sọ fún yín láàárọ̀ ẹ̀ pé ẹ di òpó ọlọ́run mu o kò sẹ́ni tó dúró tọ́ ọlọ́run tó pòfo ó kàn lè rí bí pé nǹkan kò ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run tó bá máa dá ẹjọ́ ẹ̀ Jesus Christ tí ọlọ́run tá à ń sìn tó bá máa dá ẹjọ́ ẹ̀yin gan máa wò pé kí ló ṣẹlẹ̀ ni now mo fẹ́ sọ nǹkan kan fún yín ó ṣáà bọ́ta wọ́n bú mi ah ó wá ń fi mí gba star òun máa òun máa sù mí òun máa sù mí ìgbà tó lóun máa sù mí yẹn àwọn olórí burúkú àwọn enemies àwọn haters tó jẹ́ pé bíbélì jẹ́ kó yé mi pé àwọn ọ̀tá wa yóò la erùpẹ̀ ilẹ̀ tọ́dẹ̀ tí ń la lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lẹ́ni gbogbo àwọn ọ̀tá yín wọ́n máa la erùpẹ̀ ilẹ̀ lórúkọ Jésù am I communicating ṣé mo ń sọ fún yín àbẹ́ gbọ́ gbogbo ọ̀tá yẹn ẹ máa ṣàmì kẹ máa thumb up and like mo ń bọ̀ gbogbo àwọn ọ̀tá yìí tẹ̀ ń wò mí lẹ́ni wọ́n máa lá ewu pẹ̀lẹ́ lórúkọ Jésù bíbélì yẹ kó yẹ pé àyà yóò pa àlejò wọ́n máa fi ìbẹ̀rù bójó jáde kó olùkọ lọ fi wọn gbogbo àlejò èyí tẹ́ mọ̀ èyí tẹ́ mọ̀ gbogbo àlejò ọ̀run abámi lè jáde nínú ara yín lórúkọ Jésù nínú ilé yín gbogbo àlejò àlejò àjòjì àlejò ìkà bó jẹ́ nínú health yín ni nínú ilé yín ni nínú finance yín ni gbogbo àlejò àjòjì ọ̀hún á bá mi lé jáde nínú ayé wọn lórúkọ Jésù náà ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run mi tẹ́mi ń sìn tó ń sebẹ̀ nídìí àrò tí kò ń kúrò ń bẹ̀ ó bọ́ta ó fi mí pa àwọn lórí búkú enemies haters àwọn tí wọn ò ṣe nǹkan rere lórí Facebook wọ́n lọ ń kọ́mẹ̀ntì síbẹ̀ wọ́n ń gbé kiri ah Bukky ọlọ́run ti mú ẹ ṣọṣọ máa ń búyàn ni ò lọ sí court òun náà wá fi mí cash out ìyẹn Fáyọ̀ṣe Isaac ó wá ń gbé síta gan ó ń ṣó ẹ̀ wo Fáyọ̀ṣe mú ẹ lọ court ó bẹ̀rẹ̀ sí ní ṣòwe court ẹ máa gbọ́ ibi tó fẹ́ ṣe court pẹ̀lú mi dé ó lóun máa ṣe court kan pẹ̀lú mi ní Nàìjíríà ó lóun tún máa wá sí UK wá ṣe fún mi ṣùgbọ́n náà mi tó ń ṣe bẹ̀ níjàrò tí kò kúrò ń bẹ̀ èmi kò dẹ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ló lè ni ẹ̀mí ló bá ń sọ̀rọ̀ fún mi kí ni mo fi ń jagun ẹ̀mí mo fi ń jagun ẹ̀mí mo fi ń sọ̀rọ̀ mi bá wọlé wọ́n á ní mo burú èdè èdè mi ò burú ẹ̀mí mo fi ń jagun ṣàlàyé péjọ tí mò ń bu yẹn tí mo pe ẹ̀gbọ́n ẹ̀ lólè èmi kàn sọ tèmi ni èmi ò tẹ̀ wá mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ń jalè lóòótọ́ ó dàbí nǹkan tó ṣẹlẹ̀ tèmi àti wòlíì tí mo sọ pé ó jalè ń jọ sí yẹn ni tí mo náà lu jìbìtì fún mi ṣe pé àwọn ọ̀tá yìí náà wọ́n bọ̀ tàǹjọ́ náà irọ́ ló pamọ́ wòlíì yẹn o irọ́ ló pamọ́ o ṣùgbọ́n náà tó máa tí òun jẹ́ kójú tì mí tó máa ń fẹ́ jẹ́ kó wẹ̀ mí mọ́ láàrin àwọn ìka tó máa ń fẹ́ justify statement mi kò pé five days tí mo jáde fún màá yìí kéèsì tó ti wà lórí ẹ̀ over fifteen years ó ṣe jẹ́ pé gbà tí mo sọ̀rọ̀ lọ́lọ́run bá mi bọ́ tẹ̀sẹ̀ tán arrest ẹ̀ tán ti mọ́lé nǹkan tó ń ṣẹlẹ̀ sí Fáyọ̀ṣe náà nìyẹn sì yo ìgbà tí mo bú Fáyọ̀ṣe èmi ò mọ̀ epo tiẹ̀ jalè mo kàn fi bu ni wà láìtàláì àbúrò ẹ̀ ṣájáde òun máa ṣe kóòtù fún mi bí òun bọ̀ ń bí wo I will show you I will show you mo ṣáà ń wò àdàbà ń pèdè ó ṣe bẹ́ẹ̀ yẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ títírin ló ń tirin mo ṣáà ignore idiot ẹ̀ kó máa make mockery of himself ṣe ń gbọ́ ọlọ́run tó máa wá ṣe é Anonymous, sun mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ ṣe pé mo sọ fún èmi ò ń lọ káàkiri lọ máa wo fídíò àfi tán bá send ẹ̀ sí mi àwọn èèyàn ti send insta blog naija sí mi gan wọ́n ti send mo ní kí ló ń ṣẹlẹ̀ kí ni mo ṣi fún báyìí ẹ máa gbọ́ o ó bá di ọba ní kòró àti fáyọ̀ṣe ẹ wo gọ́vnà èkìtì yẹn ó dàbí ìgbà tán bá yàgbẹ́ tán bá tẹ̀gbẹ́ mọ́lẹ̀ very ugly man ẹ jẹ́ kí n sọ nǹkan tó ṣe fún yín wo nǹkan tán ló jí olórí Isaac Fayose wá ń pe Baba Mohbad poor bàbá Mohbad kò kò kò jẹ mẹ̀kúnnù níyà bàbá Mohbad ò gbowó gbogbo òlu tẹbi ń pa gbogbo mẹ̀kúnnù kò gbé kó fi jẹya ṣàbẹ̀pọ̀ sọ pé mo ò lẹ́fídẹ̀nsì Isaac sọ pé mo ò lẹ́fídẹ̀nsì mo ń pa ìgbóhun lólè tẹ́mi dẹ̀ mọ́ pé kò sí politician tó wà náírà yẹn tọ̀ kí n jalè ìgbà tó máa kọ́ṣá ọba ní kò sọ pé how we are lifted ẹ máa gbowó tí Fayose jí o failed Ekiti ex-governor ẹ máa gbowó tó jí o ẹ máa gbowó tó jí o ọba níkòrò ló ń confam yìí o àṣọwọ́ wọn ti wà lọ́dọ̀ EFCC láti 2014 ìgbà ìgbà Jonathan tèmi ò mọ̀ ọlọ́run tó wá rí pa Isaac Fayose ó ń bú mi ọlọ́run Mohbad tí ó sùn ọlọ́run tó rí pé orí òótọ́ ni mo wà fún Mohbad ó ní bring your evidence bring your evidence kéèsì tó ti ń ṣe láti 2014 àṣẹ àṣẹ ẹ̀gbọ́n ẹ̀ ti wà lọ́dọ̀ EFCC ó dàbí nǹkan tó ta lára nìyẹn pé ṣọmọ yìí mọ̀ nípa kéèsì ló ṣe fi bú òun ni nǹkan tó dùn gangan nìyẹn ṣé nǹkan tí mo sọ yẹ yín ló ṣe come for me bẹ́ẹ̀ yẹn èmi tí mo mọ̀ kankan ó ṣàn ṣe bring your evidence bring your evidence àwọn alábòsí náà wọ́n ń bọ́ta ẹ̀yìn ah! jẹsẹ̀ wàá gbà mo ṣàn wò wọ́n mò ń rẹ́rìn bí mo ṣàn rẹ́rìn mo ṣàn sọ fọlọ́n pé ọlọ́run sẹ̀ àní bá mi disgrace bọ̀bọ̀ yìí bá mi sọ ayẹyẹ ìdí yẹ̀yẹ́ sẹ̀ ṣé ẹ pé mo sọ fún yín pé mò ń gbàwẹ̀ níjọ́ Wednesday gbogbo wọn pátá ni mò ń fi sínú àwẹ̀ tí mò ń gbàdúrà àti gbogbo justice for Mohbad yìí náà gbogbo nǹkan tí mò ń ṣe nìyẹn Ọlọ́run tó <laughs> ìgbà tó bá jẹ àárọ̀ Wednesday ká sọ pé ó gbé lẹ́tà síta ó ti send letter ó ti gbé evidence ó ti gbé cd síta pé jese i'm coming for you ṣó sọ pé o mọ bó ṣe máa ń dìfẹ́ ó sọ pé mi dìfẹ́ mẹ́gbọ́n òun ẹ jẹ́ nǹkan fún yín bó ṣe jẹ àárọ̀ àná nìyẹn àwọn èèyàn bá send ẹ̀ sí mi pé bj ọlọ́run tó ń sìn máa sìn o ah mo ṣẹ̀ṣẹ̀ gbà pé Ọlọ́run wà lẹ́yìn ẹni i don't watch you bẹ́ẹ̀ nìyẹn ṣe kọ́ nìyẹn ó náà i don't watch you but with what happened to Isaac and Fayose today honestly i am one of your biggest fan you are truly working with God you are one with God one with God is majority ìpín ẹ̀ṣẹ̀ dẹ̀ ló máa ń pa láròkà ẹ jẹ́ kí n kà fún yín how we lifted ẹ máa gbowó tí failed Ekiti governor jí o one point two one nine billion to Ekiti for Fayose in two tranches. Obanikoro ló sọ, a former minister of state of defence, Senator Musili Obanikoro, on Wednesday, Timo mo gbà wọ̀nyẹn gangan, November 2023, told Justice Ndamdi Dingba of the Federal High Court Abuja how the sum of 1.219 billion cash cash a dẹ̀ ń pa mekunu mẹ̀kúnnù ẹjọ́ ta ni poor nínú baba Mohbad àti Isaac Fayose àtẹ̀gbọ́n ẹ̀ sìn kéèyàn gbé one point two one nine billion cash kẹgbẹ́ lọ fún Fáyọ̀ṣe Fáyọ̀ṣe lo jìbìtì ó lóun fi ṣẹlẹ́ṣọ̀n Fáyọ̀ṣe lo jìbìtì ó lóun fi ṣe ẹlẹ́ṣọ̀n àbúrò ẹ̀ dẹ̀ ń bọ́ta ó dẹ̀ ń bọ́ àwọn tó bú ẹ̀gbọ́n ẹ̀ pé ó jalè tó dẹ̀ mọ́ ẹgbẹ́gbọ́n ẹ̀ ja wèrè lóòótọ́ wèrè sọ pé kí n bring evidence mi ipe mo lè evidence ṣùgbọ́n ọlọ́run ọba mi gbé evidence tó ju evidence lọ jáde àìsí Fáyọ̀ṣe on behalf of all Nigerians. Èmi wá fẹ́ counter sue anything, I am now suing you to court for telling me that I lie on the internet on your brother. Fayose, èmi wá fẹ́ counter sue ẹ̀ pẹ̀lú ètí mo rí ìsìn. Ìwọ sọ pé mo evidence. Ọlọ́run tó wá ní evidence tó jo evidence lọ, o wá bá mi gbé jáde fún ẹ. Ẹ jẹ́ kí n máa kà lọ. Fayose, Fayose is facing a trial by the Economic and Finance, Financial Crimes Commission EFCC alongside his firm firm tó fi gbowó nìyẹn o Fáyọ̀ṣe yìí mo mọ gé ọ̀kan tó ń dó níbí gbàǹgbà yẹn ọmọ yẹn ò ní nǹkan kan àtẹ̀rọ̀ fọwọ́lé ni nínú owó tí Fáyọ̀ṣe jí yìí girlfriend ẹ̀ ó wà ń bí mi fẹ́ dárúkọ ẹ̀ ni ó gbowó fún gẹ́ọ̀ yẹn dé yẹn realtor nílé ni wọ́n ló ń talé ó ń ralẹ̀ ẹ má máa ẹ má máa ẹ má ẹ fi gbogbo wọn o owó tó ń jí yìí ló ń kó fún gbogbo wọn o wọ́n ní realtor ní pọ́ńtalé ó ń ralẹ̀ owó Fáyọ̀ṣe pẹ̀lú owó tó fi ń talé tó fi ń ralẹ̀ lénìí torí ẹ̀ mo rẹ́ ń fi wọ́n máa wò wọ́n ni pé many of you ìdí yín wà ń ta ẹ̀ wọ́n máa nẹ́yìn big girl ẹ̀yìn big girls ṣe bọ́ bá ní kòrò yín náà lágbá pódò ìyàbọ̀ ńgbà yẹn tó fún ní range rover lòkù wọ́n lọ́ba ní kòrò kò lówó ṣùgbọ́n olóko <laughs> ẹ jẹ́ àwọn asọ́ lọ mi ìfẹ́ sọ̀sọ̀ kùsù ó ṣàárọ̀ ó ṣàárọ̀ December ẹ jẹ́ máa sọ lọ ẹ máa gbọ́ o Emagbo máa Fayose is facing a trial by economic and financial crimes commission EFCC alongside his firm Spotless Investment Limited following their alleged involvement in 6.9 billion money laundry. Isaac wani kemi gbé kemi gbé evidence síta ọlọ́run ti gbé evidence tó ju evidence lọ ọlọ́run ọ̀ṣọ́fà ọlọ́run sbg ọ̀ṣọ́fà ọlọ́run pastor jerieze wọ́n ti bá mi gbé evidence tó ju evidence ọlọ́lá tó ju ọlọ́lá lọ ọlọ́run ti ọlọ́run ti bá mi gbé evidence tó ju evidence síta ẹ jẹ́ ká máa kà lọ. when prosecution counsel wahab shitu san asked him to shed light on the source of the said 1.219 billion. Obadikogo replied that the former National Secretary adviser, Colin Sambos Dasuki, was the one who contacted him that the said money had been paid. Ṣé wọ́n sọ owó tó jẹ́? Owó àwọn military, wọ́n fẹ́ fi ra nǹkan nípa military ni. Bí wèrè ṣe jí nìyẹn. Ó lè ló nù DNA DNA àwọn fánà ṣe. Àbí kò ẹ wojú ẹ̀ náà, ẹ̀gbọ́n ẹ̀ jí gbogbo owó yìí. Owó yẹn ò wọ̀n lára wọn, ẹ wá Isaac bó ṣe rí, ó dàbẹ̀ ń tọ́ fọwọ́ nù lára bí kò help ẹbí ni o bí wíbẹ́ ìbọn wọn gọ́vnà kò help wọn ni o mo ò lè ríyàn kan dángájá nínú ìran wọn àwítọ́ ẹ̀gbọ́n èjì àdúró owó yìí àṣọwọ́ àbú ló fi ń ṣàbúlálejò Isaac Fayose owó àbú ló fi ń ṣàbúlálejò ẹ̀gbọ́n èjì gbogbo owó yìí wà wá pín thirty pound wà á pín fẹ́yàn márùn wà náà ṣe ten ten thousand food bank Isaac Fayose ọlọ́run á fi ìyà jẹ gbogbo yín ẹ̀gbọ́n èjì gbogbo owó yìí wà wá pín thirty pound àwa gan tá àjálè àpé ah, thirty pound fẹ́yàn márùn-ún thirty pound Our butter. hello everyone hello love and like love and like love and like everyone love and like everyone abẹ́ ẹ̀gbọ́n mi ni so gbogbo owó tẹ́gbọ́n ẹ̀ lè ra ẹ̀ lè ráwọ̀ owó lára ẹ̀ ẹ̀ ẹ̀gbọ́n mi á jírò owó yìí ẹ̀gbọ́n mi á nírò owó yìí àá ah, ah. ẹ má bẹ́ẹ̀. <laughs> ẹ wá wò bẹ́ẹ̀mi gangan ni mo inú inú meeting and printing ní CBN mo ti ń ṣiṣẹ́ ni ẹ̀gbọ́n ẹ kò lè wọ̀n lára ẹ ẹ̀gbọ́n yẹn náà bó ṣe rí ó dàbí ìgbẹ́tọ́ ó dàbí ìgbà tó bá yàgbẹ́ ìjẹ̀dí tó bá tẹ̀ mọ́lẹ̀ tó bá ṣe fọkànfọkàn ẹ wojú ẹ̀gbọ́n ẹ̀ gọ́vnà yẹn gan ẹ wojú ẹ̀ àwọn owó wọ̀n lára wọn rárá oní ten k sọnù àwọn owó wọ̀n lára wọn rárá ẹ wojú ẹ̀gbọ́n ẹ̀ ẹ wò yẹn náà ìbá ní two change tẹ́gbọ́n ẹ fún ó mọ̀ máa ṣẹ́jú bẹ́ẹ̀ tí wọ́n tó ti jẹ gbó tó ti jẹ Colorado yóò ni a máa wò direction ó jẹ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀kọ́ tó ti mọ́lé kó lọ fi correct ojú ẹ̀ yẹn ojú ẹ̀ tó wọ́ bí ìgbà tó la páànù tó la bọ́ ayọ́mọ yẹn olóṣì ó ti ní mi fẹ́ wá fún ẹ mọ́ ṣùgbọ́n eléyìí tí o ṣe ó jẹ́ kí n jáde because o mọ̀ kọ́lọ́n tí mò ń sìn o mọ̀ kọ́lọ́n mi o sọ pé o fẹ́ shock mi o sọ pé o fẹ́ disgrace mi o sọ pé o sọ pé o sọ pé o fẹ́ o fẹ́ disgrace mi olúwa mi jẹ́ kó yé mi pé ta ni òkè níwájú Zerubbabel Isaac Fáyọ̀ṣe ta ni òkè ẹ níwájú Zerubbabel ọlọ́run tí mò ń sìn ọlọ́run tí mò ń ké pè ọlọ́run tí ò fìgbà kankan dójú tì mí tẹ́yìn ọ̀tá bá ti gbógun dìde tẹ́ bá ti bọ́ sórí social media pé a máa ṣe fún ni ó ti ń ṣe tipẹ́ ọlọ́run á tún gbé mi jà á gbèjà mi jà ẹ tẹra mẹ́sìn yìí ẹ tẹra mẹ́sìn yìí ẹ̀sìn yìí ni yóò gbà wàhálà ẹ tẹra mẹ́sìn yìí. What the enemy meant for evil, God has turned it around. Turn it around. What the enemy meant for evil, God has turned it around for my good.